الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد لنا ولشيخنا ووالدينا ولجميع المسلمين قال شيخ قلوا عملنا الإيمان بالله الإيمان بما وصف به نفسه في كتابه وبما وصف به رسوله محمد صلى الله عليه وسلم الشيخ قلوا ومن الإيمان من هنا من هنا التبديل المتبعين لأننا ذكرنا أن الإيمان بالله يتضمن أربعة أمور الإيمان بوجوده وانفراده بربوبيته وبالألوهيته وبالألوهية وبالأسماء والصفات يعني بعد الإيمان بالله الإيمان بما وصف به نفسه وقوله بما وصف به نفسه في كتابه ينبغي أن يقال وسمي بنفسه لكن لكن وسمى به نفسه لكن المؤلف رحمه الله تعالى ذكر صفة فقط إما لأنه ما من ما من اسم إلا إلا ويتضمن صفة أو لأن الخلاف في الأسماء خلاف ضعيف لم لم ينكره إلا غلاة الجهمية والمعتزلة فالمعتزلة يثبتون الأسماء و... يثبتون الأسماء والأشعيرة وماتريدية وماتريدية يثبتون الأسماء لكن يخالفون أهل أهل أهل السنة في أكثر الصفات نحن الآن نقول لماذا اقتصر المؤلف على ما وصف الله به نفسه نقول لأحد أمرين إما لأن كل كل كل اسم تتضمن صفة وإما لأن الخلاف في الأسماء قليل بالنسبة للمنتسبين للإسلام في كتابه كتابه يعني القرآن وسماه الله تعالى كتابا لأنه مكتوب في اللوح المحفوظ ومكتوب في الصحف التي بأيدي السفرة الكرام البرر ومكتوب كذلك بين الناس يكتبونه في المصاحف فهو كتاب بمعنى مكتوب وأضافه الله إليه لأنه كلامه سبحانه وتعالى فهذا القرآن كلام الله تكلم به حقيقة فكل حرف منه فإن الله قد تكلم به وفي هذه الجملة جملة مباحث الحمد لله يقول ابن تيمية رحمه الله تعالى قوله أجمل وصف به نفسه في كتابه وصفه به رسوله محمد صلى الله عليه وسلم. لا بل أيضا بعض هنا أني كبر بني بعض سيد و انتظر بعض من يرى من يرى بعد ذلك عليه صلى الله عليه وسلم في بيت يعني دولي أسماء صفات المقاومة يوبا ما تجد يريد أن يصلي تصلي سوء àti tuntun tí wọ́n rẹ̀ tuntun ìmánì ẹgbẹ́ àkárí ìmánì pọ̀ àbí àkárí islam márùn ìmánì tó jẹ́ àkọ́kọ́ bẹ̀ àkárí jẹ́ náà pé mẹ́fà nínú àkárí tó wá pé mẹ́fà yẹn ìmánì bíi dá ọ̀nà tó pé mẹ́ta àbí tó wọ́n lọ síbi alásùnà wọ́sífà. wọ́n ní aṣáájú kọ́ọ̀lù wọ́n mẹ́rin ti bẹ̀rẹ̀ wọ́n ní inú gbàgbọ́ ní mí mí ní sọ nípa pé apá kan tàbí pé iná nífẹ̀ẹ́ ju us bọ́sà àti nasawu lọ àbí ó ní أن الإيمان لأن ذكرنا الإيمان بالله يتضمن أربعة أمور أنا أعرف أقول بقى أنه الله الإيمان بالله أكبر أقول الله بعد وانفراده بالربوبية أعتقد ما نكنس بوشة ما بس بوشة بس ìpani ìjìnì ìdẹ́dà èrè ìpèsè àti ìdarí gbogbo ayé wọ́n bí olùhíyà náà nìkan ló lẹ́tọ̀ọ́ sí olùhíyà ìlẹ́tọ̀ọ́ kájọ́sì fún bìlàsímà wọ̀sífàt àwọn orúkọ àtàwọn ẹwà rẹ̀ ọlọ́ọ̀bà nìkan ló dání ẹnìkan kó gbà fún mẹ́. ìyá ní báàdù iman billah sotuma pé wàmí iman ní gbínú apá kan ìgbàgbọ́ náà ọlọ́ọ̀bà iman ìmọ̀sán ìgbìyànjú ìgbàgbọ́ nù ìdánwò àfọ̀rọ̀yìn ara rẹ̀ وقوله ومن وصف به بما وصف به نفسه في كتابه ينبغي أن يقال وني أبو بعد سوقي وسمى به نفسه وكنت صلاة تركي آه láàkì wọn ní ntí pàtàkì kan sọ nìyẹn pé ó kọ tọ́lọ́ ń pera rẹ̀ wọn láàkì ṣùgbọ́n o al-mu'allifu zakara sífàtà fakọt níbi àfa sọ ẹwà lásán ní òdárúkọ àbí sẹ̀gbọ́dọ̀ lẹ́wà ọ̀tọ̀ ní orúkọ wọn ni amma imma li annahu min ismin ma min ismin illa yatadammanu sifata wọn yóò jẹ́ pé ó ní pé oṣù kọkàn àbí kò ní sífà nù tọ́lọ́ bá jẹ́ rahman kí ni sífà tó wà bẹ́ẹ̀ arrahman àbí wọ́n á gbé ní almalik olùní kí ni sífà tó wà bẹ́ẹ̀ almilik mílìkì kéèyàn lè ní nǹkan tó half possession tó wá pẹ̀lẹ́ ní alhaji kíni sífà tó wà bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ alhaji kíni sífà tó wà lára alhaji. الحياة حياة صفة أبي يسد الحي كل كل سامي kí ni tá a lè ròyìn ẹtí sẹ̀dí ó lè tẹ̀lé bẹ̀rẹ̀ rẹ̀ mo rò wí tó tẹ́yìn bá ń jẹ́ akin kí ni sífà tó wà lára rẹ̀. kí ni dá ọmọkùnrin ní akin lọkùnrin àwọn ní ọkùnrin akin kí ni sífà tó wà lára rẹ̀ kí ni ìròyìn tá a fi kí ni ìròyìn tá a fi pè lórúkọ yẹn ìjákin ìjákin so ìròyìn kan ní ìjákin àbí ṣùgbọ́n ní gangan ní akin tó tọ́ máa pè rẹ̀ ní algafa algafa olùforíjì kí ni sípà tó wà lára rẹ̀ àforíjì òfurọ́ olùbọ̀yé so ìdán bí ẹ̀ wọ́n ní àfáà sọ pé ìwọ́n wọ́n sọ́fà bí iná tọ́lọ́ máa fi ròyìn ara rẹ̀ wáyé tó sọ pé ìlú sàmọ́ lè ṣe nàṣà tó pera rẹ̀ wọ́n nítorí gbogbo gbogbo orúkọ ló ní sífà mi. tó fi débi kálímà Allah kí ni ìpele Allah al-ilah kí ni ìpele al-ilah. المحبة لها يحبه aláha yu'allihu habba yuhibbu àbí torí pé ẹni tá a máa ń mú ní olúwa á ní bẹ̀rẹ̀ ló jẹ́ pé gbogbo ẹni máa ń sin òòṣà ní jà nítorí òòṣà rẹ̀ kí ló dé máa fi ń jà nítorí òòṣà torí kó nífẹ̀ẹ́ rẹ̀ àbí kò ní fẹ́ kẹ́ fọwọ́ dọ̀tí kan bẹ́ẹ̀ bá mi ká má máa bú òòṣà àwọn kèfèrí torí pé àwọn náà fẹ́ retaliate ẹ̀sùn gbogbo lọ́wọ́ àdọ̀dọ̀ rẹ̀ káwọn àna sọ̀rọ̀ burúkú sí ọlọ́run ẹ̀dá ìrẹ̀fọ̀sà wọn lẹ̀ ẹ má bù ṣùgbọ́n ẹ máa sọ pé òòṣà yẹn kò sí kí ni o ẹ̀mẹrin ọlọ́run ọba ìdán àfáàní pé torí pé gbogbo orúkọ ló kó sífà sínú aw li anna al-ikhtilafa fi al-asma tíra ṣèkọ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ mi في أسماء الله الحسنى القواعد المثلى في أسماء الله الحسنى وصحيح كبير بدل kí ni àwọn kọ̀ wá ibi tá a gbọ́dọ̀ mọ̀ nípa wá sí àsùnmọ́nba àkàtúntò wá sọ mẹ́rin gbogbo orúkọ ló ní sífà mi. ọ̀rọ̀ yìí lọ́sọ̀ wọ́n ní báyìí tí yàrá fi sọ̀rọ̀ ìṣígbẹ́tẹ̀lẹ́ ọ̀gá pé ibi náà wà sọ̀fà bí iná sàhó. wọ́n ní awo lè á dalẹ̀ sí láfa filasma filafun dọ̀yì àbíkọ́ jẹ́ pé tó fi pé ìyàpọ̀ ẹnu táwọn àáfàá ní tí àlùmọ̀ ẹni nípa àwọn ọlọ́mọba ìyàpọ̀ ẹnu ọ̀tọ̀ lẹ́yìn ìyàpọ̀ ẹnu kọ̀ọ̀kan ọlọ́mọ kódà àwọn ẹ̀yà pẹ̀lú tó wà bóyá bíi pé pé àdéhìí kan wọn tó pè nǹkan lórúkọ ọlọ́run ọba táwọn kan gbọ́ ìṣẹ́ dọ̀ yẹn kébí àdéhìí tẹ̀lé bí tó ka orúkọ ọlọ́run ọba ninety nine àwọn orúkọ kan gbẹ́ngbẹ́ tí ó àdéhìí ọ̀ sọ̀hìn tó àwọn arẹ́rìí kankan tó sọ fáwọn orúkọ kan bẹ́ẹ̀ tó sọ̀hìn yẹ Rashid kò sí lórúkọ ọlọ́run ọba níbẹ̀ kan lẹ́yìn àdéhìí kò síbi kan tánà ti pè rẹ̀ ní Rashid tánà ti pè rẹ̀ بعدين ما كان القرآن ينبع جالوت أليس منكم رجل رشيد سيكو ذلك ثم رشيد أقول في منا أبين تو منا إيه يا رتوس ماني الهادي بس نحن نقول ما أقول يعني، الهادي يهدي من يشاء أبي إذا هي تعرف أصلا ماني رشيد تعرف عبد الرشيد احسن كده عبد الهادي سبحانك وماني رشيد أعني آه، في كده سيدي عيجيبي صبور تعرف أنا انتواك صبور على ما عندي صبور ما صبور ده سنة عارف هو ده سنة عبي ويسيبه في طلبة الفلسفة وتقول لي الحليم الصبور الحليم بتمكنان Ọlọ́run ló wá mọ̀ ní tó fi pèrè ní alhalim tí ò pèrè ní àsọ̀gbọ̀n kápẹ́rẹ́ wọ́n ní àfáàní àwọn olè ànàlẹ̀ kìláfà kìláfà kìláfà ìlàkùtẹ̀ wọ́n ní àwọn ìyapẹ́ táwọn bá ní nípa àwọn orúkọ ọlọ́run ọba ìyapẹ́ ní ọdún lẹ́yìn tó mọ ìkíròrò <clears throat> lámì ìkíròrò ìlà ògùnlá tó jà níyà àwọn tí wọ́n máa takò àwọn orúkọ ọlọ́run ọba àwọn aláṣẹjọ àwọn jàmíyà pẹ̀lú mọ̀tẹ́zìlà àwọn mọ̀tẹ́zìlà pẹ̀lú mọ̀tẹ́zìlà tó yusuf tó àsùnà wọn ní kó àwọn mọ̀tẹ́zìlà àwọn gbà pé wọ́n máa fẹsẹ̀ àwọn orúkọ nílẹ̀ wọ́n àṣà ayẹ́rọ́ tó wọ́n mọ̀tòlẹ́díyà ìtúndàsán àwọn àṣàyẹ̀rà àwọn ọmọ tòdìdíyà àwọn náà máa ń gba àwọn máa ń forúkọ àwọn orúkọ ọlọ́ọ̀bá rinlẹ̀ láàkín ìwàlẹ̀ fún àlùsọ́nà ìyàfẹ́sìfà ìyàfẹ́sìfà ṣùgbọ́n wọ́n mọ̀ ìyapa àwọn àlùsọ́nà níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn sífà ọ̀pọ̀lọ. ayẹ́gẹ́ bí orúkọ àmọ́ papọ̀ àbí wọ́n bí sífà bàbá ẹ̀ dì nìyẹn tí àfa fi sọ pé bìmọ̀ wà káàkiri ká gbàgbọ́ ìlú tọ́lọ́wọ́ bá fi ìròyìn ara rẹ̀ kò sọ pé pẹ̀lú nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ rẹ̀ torí pé ìsìláàfù nípa orúkọ kò sí ní o kò pọ̀. afáàní فنحن الآن نقول لماذا اقتصر المؤلف على ما وصف به على ما وصف الله به نفسه يقول تي ما في مؤلف في دروس يدرى واحد يرى ذلك نقول لهذه الأمرين ميجي إما لأنه كل أسمية تضمن صفة فهل تريد

لأنه مكتوب في اللوح ترجمة الله المحفوظ مكتوب في الصوف الذي بيد سفرة الكرام البررة هو المنزلة تشبه هو الملائكة السفرة الكرام البررة أولية الملائكة أو يقول على كل الملائكة على المعقول به ومكتوب كذلك بين الناس قرآن نتاع قرآن لا يعني عبيد يكتبونه في المصاحف وانقسموا مصحف هو كتاب بمعنى مكتوب وممكن ده كتاب كتاب تعقو وأضافه الله به أضاف بأصفتي القرآن صدر لأنه كلامه تلقي قرآن فالقرآن كلام الله دخل به حقيقة القرآن يرى لما لما بعض صدر الجميع وكل حرف منه فإن الله قد تكلم لي عاتقا بيعلم سؤال في هذا في هذه الجملة الواحدة وإنه جملة الإيمان يعني بما وصف به وصف الله به نفسه أبي وني يعني اللهم مبحث أو في شواد البيت المبحث الأول أن من الإيمان بالله الإيمان الذي وصف به نفسه أنه بابون الله بأن كان الله من عليه ووجه ذلك أن الإيمان بالله كان سبق يتضمن الإيمان بأسماء وصفاته ìdí ni pé ìgbàgbọ́ náà ọlọ́run ó kó ìgbàgbọ́ sínú nípa àwọn orúkọ ọlọ́run àtàwọn òní rẹ̀ àyínà dáadáa lọ́yìn tùsámà tẹ̀sánà a máa dákọ̀ ọlọ́run a máa pe ọlọ́run pẹ̀lú orúkọ rẹ̀ wọ́n tún sọ fa ọ̀sọ̀f àti márùn yẹn pẹ̀lú àwọn ọ̀rọ̀ yìí òjúdù dáàtì òjúdù dáàtì mùjàdáàtì ẹ̀lẹ́ ọ̀sọ̀f amúrò mùsùlùmí. káwárí dáàtì nǹkan kankan dábàdà tí ò wá sí lára rẹ̀ àárẹ̀ òrí rẹ̀ wọ́n ní kò ṣeé ṣe gbogbo tá a bá ti mọ̀ pé bẹ́ẹ̀ yóò lè gbé ní o kódà pé pé nǹkan tá a lè fi di àtẹ́gùn kódà àwọn nǹkan tó jẹ́ pé kò ṣeé rí sójú kò ṣeé fíìl bíi fíà

فلا يمكن أن توجد ذات مجردة من الأصوات أبدا أعلن كك أعلن وسين كك ولسيتي وسيروي أبتوري نروي وقد يفرض الذهن أن هناك ذات مجردة من الصفات ونقبع من يعني رونو لا كعب أبعوان كم بيتشو سيسي تشو سيروي تنكو كعب يوتي يعني روني لك بقولوا لي روني لك كنتم سكوكو سكينيو ونروني يعني لكن الفرد ليس كالأمر الواقع tó ká ní kí irú ẹ ó pọ́sibù kọ́ wà kò túmọ̀ sí pé ó ṣẹlẹ̀ gangan gangan ó pọ́sibù kọ́ ẹ yára nǹkan kan táà ń yọ wọ̀nyí. anna lè mọ̀ fún wọn lẹ́sà kan mashhud ń tààrọ̀ kó lè ṣẹlẹ̀ a lè fi gbé nǹkan tó ti ṣẹlẹ̀ gangan wala yujadu fi khariji ay fi lwaqi al-mushahida al-mushahadi zaatu laysa laha wasfun abada tó ẹ kò sí kankan tí ò ní ìròyìn. فالدين قد يفرض مثلا شيئا له ألف عين làákàyè lè ronú nípa nǹkan kankan bóyá ó ní ẹgbẹ̀rún ojú alfi ainin alfu sawadi níbi ojú kọ̀ọ̀kan nínú ẹgbẹ̀rún ojú yìí dúdúdú one thousand ló wà ń bẹ bayadi fún one thousand ló wà ń bẹ wọ́láwù alfu rijil ó ní ẹnìkan bẹ tó ní ẹgbẹ̀rún ẹsẹ̀ osuba níbi ẹsẹ̀ one thousand ìkúlẹ̀ osbin alifogofo níbi ìka kọ̀ọ̀kan ní ìkan one thousand wọ́n lọ́wọ́ màláyínú ṣáà ó ní mílíọ̀nù sọ̀fin ìkúlẹ̀ ṣáàrà tí màláyínú ṣáà níbi irun kọ̀ọ̀kan irun kọ̀ọ̀kan tó kú sí one thousand mílíọ̀nù sí irun wàhákàrà ìfúrúdùkù ìpínlẹ̀ yìí kàn ní máa forí rò ní àbí wọ́n ní wàhíńlá jẹ́kùn láhùn wá kẹ̀ bọ́kẹ̀ jẹ́ pé kò sí làákínà ṣẹ́yìn الواقعي لا يمكن ان يوجد شيء بدون صفه سبوا غاتين بي انغتا با رومو اوليماس ابي سبوا غاتين بي ورو دي صفه ورو دي صفه وني لهذا كان الايمان بصفات الله بلا ايمان بالله فدي كان لك قلنا ورو يرو بنو بنو ولو بني ولو لم يكن من صفات الله الا انه موجود واجب الوجود انه موجود واجب الوجود ولكواس صفه كانت nínú sífọ ọlọ́wọ́ bá àti ṣe pé ń sọ ìjọra yẹn tó bẹ wàá dá síbi tó ti fà kẹ́ nas gbé yẹn papọ̀ yẹn lẹ́yìn àdáhàdá padà búdà á kọ kúrò lẹ́yìn sífà orí ọlọ́run gbogbo ọ̀rọ̀ ní sífà lórí ìta àti ọ̀rọ̀ ṣe. الوقت الثاني إليك جعلنا صفات الله عز وجل من أمور غيبية ولو صفة ولو بعد ما وكفى اليوم جواد ولا لسانه نحو الامور الغيبيه ان يؤمن بها على ما جاء دون ان يهدى الى شيء سوى المصير. ولا يدري يعاني في نبوه من كتب جاي اقوي ما هو في ولو لا اقول لك بابو اقول لك بابو على ما جاءت سوى نور الله الذي ابي ان يرجع الى شيء سوى دون ان يرجع الى شيء سوى النصر. يقول سيدنا سيدنا سيدنا سيدنا àbí torí pé amúnú rẹ̀ yìí kọ̀lá kọ́lá ìbá amúnú láàyè ó sọ fún bọ́ọ̀mù ilẹ̀ ìwọ̀sùn yìí lọ́sọ̀ àbọ̀dọ̀ mọ́rọ̀ ní ọlọ́wà tó dọ̀ mí yára rẹ̀ وصفه برسوله أمانة بالبنيرة لا يتجاوز القرآن والحديث يقول قول القرآن والحديث يقول إنه بعد ما فعلوا يقول الله بعد ما بور ما تجاوز سين ولا يواجه دي كل كلام في الجماعة ما سيأو كان بعد ما أنك يقول àmúni àpani akọni àrẹni àgbẹni wọn sàn lo ráìmù yẹn láti but ìgbà tí wọn ká wọ ada, yẹn kau àwọn apa? Jadi òbá ìṣẹ̀lẹ̀ ni, ya, ní ìyàgbárí gbé ni, èèyàn máa dúró strictly fọlọ ìpínlẹ̀ yìí ilé tó dúró àlàyé tí mo lò máa bá wọn yọ ṣé tí wọn yọ ni bùnú torí pé kò sí àkọlẹ ẹ̀kọ́ lọ́wọ́ bá pè ara rẹ̀ pé àbí. That is the lesson like one of the boy. At least you go at the rate, at least the minute. So I need to so excuse me, you come at one way, we don't start here in Hadith. Abi? So, one of the minute. Wow, I'm not going to let you يعني يعني إننا لا نصف الله إلا بالوصف به للكعب ثم عود ذلك يعني مولد الله يا لاري أبي في كتابه أو على لسان رسوله إنه جعل عبده عانى صلى الله عليه وسلم وبدل لذلك القرآن والعقل ويدل لذلك القرآن والعقل وأني إلي أتى القرآن وسجد كل العين وسيدي يعني ولا ما بعد أقول كل من القرآن يقول الله عز وجل إنه القرآن روى سكري كل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن كل إلى أسيا وعبديه يفتوهم باب القعبة والإثم على الشيء والبغي قد تدام لكم من غير حق لا يجب الوقت وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا لا سيدي وفي كلمة سبب الله بعد الله وأن تقول لله ما لا تعلمون àbíkẹ́ ẹ máa sọ ń pa ọlọ́run ọba tẹ́ ẹ mọ̀ sẹ́yìn pé bí ó kọ àti sífàtà àti àsùnmọ́ ni àyè sọ ń pa ọlọ́run ọba tá a mọ̀ bóyá ó kọ la fẹ́ dání bóyá a fẹ́ ròyìn rẹ̀ lọ́ni wà ń tàkúrọ̀ ọba ẹ̀dẹ́ta kẹ́ ẹ máa sọ nípa ọlọ́run ọba tọ́lọ́run ọba sílé wọ̀ ìdá mahara gbogbo ẹ̀ ọlọ́run ọba sílé wọ̀ sílé wọ̀. fàyídà wọ̀sọ́fùtà lọ́hà bí sífàtà ńlá bí ẹ فمقوت عليه ما لا تعلم وهذا محرم بنص القرآن سبحان الله بعدين جوجي نص القرآن الشريوة نص القرآن قال ويقول الله عز وجل الله بعد سقي ولا تقف ما ليس لك به علم وجوتي انت والمبارك إن السمع والبصر وجاتي هنا والفؤاد أعطاك بدات سرك كل أولئك كان عنه مسؤولا أمام الله ولو وصفنا الله آه ولو وصفنا الله ما لم يزل به نفسه لقلنا قطعنا ما ليس لنا به علم. àti kọ̀fà àti dàpàrọ̀ dàdàpàrọ̀ wọn lẹ́yìn sẹ́dá tó fi ẹ̀lì ọ̀kọ́ náà fi wọn náà gbà wọn láàrin nípa rẹ̀ sọ àti bọ́ sínú nǹkan tó máa bá ṣe léwọ̀ òbí táárí nínú ìgbàgbọ́ ní ọlọ́run bá àpọ̀ náà ni pé àdìgbòmánu ìwé ìwòsàn bí ẹ̀sà ẹgbẹ́ gbogbo àtọ́nà bá ní ara rẹ̀ láì mọ kéif àbí àbí tẹ̀síbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. وعلى آله وصحبه أجمعين Sí, tá, uma parede tirar aí. Tá, tinha, tá, tá. بالذات كيف المسلمات النبوية كيف المسلمات النبوية الصيدي الرجل عموما وعلوه مش بعدين البيضاء وأراد شلون على اللؤلؤ المكنون كده السيرة على مقتصر وغالي والمكنون متعلم ما يمعنى متعلم فأسجدوني هو تعلم هو كتاب يقول ti bá a lọ ni o ti kóra àwọn ọ̀gá kan bẹ́ẹ̀ bí pèsè lórí òfin òṣèlú bó ti tóbi tó àwọn ọ̀gá bẹ́ẹ̀ bí pèsè lọ ìpínlẹ̀ ìlà ti rí ta tí wọ́n sì ti dára kó àwọn ọ̀gá kan sí ìdílé wọn kàn sí ní ọ̀gá sọ̀rọ̀ ẹ̀rí ọ̀gá sọ̀rọ̀ kan hadith ti ń sọ̀rọ̀ ìtàn anábìnrin náà sọ̀rọ̀ nípa ìdílé sí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ náà.